الحمد لله أمر بالذكر في أيام التشريق وهي أيام أكل وشرب ويقول سبحانه واذكر الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه من اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله يا رسول الله اتقوا الله أفر الله أجيب الله يواريك أنا لياتي أقا لهم نيجي لن ينال الله لحومها ولا ثمارها ولكن يناله التقوى منكم àmọ́ fàyọ ọlọ́run ọba yẹn ní ọlọ́run níbi ẹ̀jẹ̀ yóò ní dọ́dọ̀ ọlọ́run ẹ̀rẹ̀ yóò ní dọ́dọ̀ ọlọ́run ìjẹ̀rọ ọlọ́run ti ṣe é ọlọ́run pàṣẹ rẹ̀ á ṣe é ìtọ́lọ́run níbi ni ẹnu ilé yá bá ti lọ ó ní àwọn ọjọ́ mẹ́ta kan tó wà lẹ́yìn rẹ̀ yìkọlù láha ayé mùsàtìrì ọjọ́ tó ń pè àwọn ọjọ́ yẹn ní ayé mùsàtìrì wọ́n ń pè lórúkọ yìí nítorí pé àwọn alálàájì wọ́n máa sá ẹran ẹlẹ́hẹ́dì yìí wọn eléyìí tí wọ́n pa àbáwọn ẹni tí wọ́n fẹ́ràn ẹlẹ́yà wọ́n á máa sá ẹran yìí tó fi máyọ̀dé ni wọ́n ti ń pè ní àwọn ọjọ́ sísá ẹran. ọjọ́ ìkúlé ikọ̀ mi a tún máa ń pè ní àyàmù mìíràn nítorí kọ́ jẹ́ ọjọ́ tí àwọn alálàájì máa wà ní mìíràn. ọjọ́ ìkúlé orúkọ mi ọba adẹ́dàpẹ̀ ní àyàmù màdùdà àwọn ọjọ́ tó ló ń kà gẹ́gẹ́ bí tafsiri afáwà abdullahi ibn abbas rọ́bì aláhu dàlá àdúgbò nígbà tí wọ́n ń tú àyà tá a fi bẹ̀rẹ̀ kúkú gbà pé wọ́n kò wọ́ ha fi àyíyá ní màdúdà àyíyá mi màdúdà òun náà ní àyíyá mu tẹ̀sírí ọjọ́ mẹ́ta ilé ìdílé lẹ́yìn léyà ayọ́ alìsìlẹ̀mọ́ náà ìlà àdọ́lá ní ọlọ́sìn ọlọ́run gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí kí lẹ́yìn ìgbà tí orúkọ ẹ̀yọ̀ kan kó wọn pọ̀ ìjẹ́kọ̀ kan nu wọn tún dé kọrí bẹ́ẹ̀ ọjọ́ àkọ́kọ́ ti ṣe ọjọ́ àná tọ́tẹ̀lé iléyà wọn ni wọ́n pè ní yawm al-qarri yawm al-qarri nítorí pé àwọn alálàájì nìyí wọ́n á dúró ṣinṣin ní mìíràn àtẹni tó gbọ́dọ̀ sí ìkó ní mìíràn ọjọ́ kejì tó tẹ̀lé sí ìsọjọ́ òní òun ń pè ní yawmun nafril awwal yawmun nafril awwal ọjọ́ tó já sí pé ẹni tí bá ń kẹ́ sí àti kàájáde nínú àyà náà ń tù ìgbé ọmọ nǹkan àjẹrẹ sí ìyá ọmọ yìí ọ̀lá ìgbìmọ̀ àlàyé ẹni tó bá ń kánjú ó lè kó ní mìíràn ní ọjọ́ òní ọwọ́ wà mẹ́ ìgbé ọmọ àtàrọ ọ̀lá ìgbìmọ̀ àlàyé ìlú máa ń sàkọ̀ obìnrin kí yẹn ló fi ń lọ lájú ọjọ́ ọ̀la ó jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú ẹ̀yà mùtàkìrí wọn ni wọ́n pè ní yawmun nafri thani yawmun nafri thani ọjọ́ kejì tó já sí wípé ìyẹn lè kó nínú ìlànà níbẹ̀ yẹn náà òun náà sì lọ fi lọ́lá jùlọ. ìdí ẹni mùsùlùmí náà ibadallah èèyàn tó sin ọlọ́run nínú àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí kó lọ́lọ́lá jù. àníbi sọlá rẹ̀ sọlá ń jó yé wa. òkè a'zamu al ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Allah tabaraka wa ta'ala ọjọ́ iléyà ni ọjọ́ ìjẹta ìmọ̀ ìyẹ́wò mo lè kọ́ wí lẹ́yìn náà lọ́jọ́ àná ìgbàdàn lọ èèyàn rúṣin ọlọ́run àwọn ọjọ́ yìí kìlá máa sùn tó tí wọ́n fẹ́ ká ṣe láwọn ọjọ́ yìí òun náà ni àtẹ̀sáàrò mi dìkìrì láì àgbọ̀jálẹ̀ ìpọ̀ nínú rẹ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà àdìkìrù ni nǹkan lọ́lá jùlọ ìlànà ìdí sọlá àtàlà sọ pé abákọ̀lì muharridun kọlù ya Rasulullah ní muharridun àwọn al-muharridun àwọn olùṣe lọ́kàn wọ́n ti gba wájú wọ́n á bí òjíṣẹ́ ọlọ́wọ́ bá lérò pé àwọn owó làwọn ń tọ̀ aláwọn náà ní az-zakirina Allaha kathiran waz-zakirat àwọn tí ń rẹ́tẹ́ ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọn àti أبو الأحزاب يقول أعد الله لهم مغفرة وأجرا عظيما àwọn akọ̀ nínú etí ọlọ́run ọba yẹn afẹ́ nírú àwọn ọjọ́ mẹ́ta ti bẹ̀lẹ́ ilé ayé ìrìnàjò ọlọ́run ta ti mọ̀ lè má fara máa mú àwọn oríṣi ìrìnàjò yẹn wá akọ̀ nínú etí ọlọ́run wọ́n tún wá jẹ ká máa mú lè lágbára àti ṣe ìrìnàjò yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbàdọ́lọ́ ẹ̀yìn ọdún sí ọlọ́run kí làwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run ká máa mú wa ní àwọn ọjọ́ yìí àkọ́kọ́ nù ọ̀rẹ́sẹ̀ ọlọ́run ìrìn ẹ̀kan nù rẹ̀ olè yìí tí ó máa wáyé àdìbára sọ̀làwá sí àmọ̀sọ̀rọ̀ lẹ́yìn gbogbo òun ọ̀rẹ́ yẹn àwọn náà ní gbólóhùn Allahu akbar Allahu akbar ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahi gbogbo bàtà bá ti ń parí ìwọ̀n yẹn ọ̀rẹ́ yẹn kọ̀ọ̀kan léyìí tó ti fá ti bẹ̀rẹ̀ ọdún kọ̀ọ̀lá yẹn yọ máa rọ̀fà lákùbá ọjọ́ tuntun ìlú ti fá máa wí títí fá tó ti di àlàkàrí ọ̀la ìrìn kan nù rẹ bí ọlọ́run yẹn nínú rẹ bí ọlọ́run ọba yìí tí ó máa wáyé ní àwọn ọjọ́ yìí òun rẹ bí ọlọ́run ọba tá a máa ṣe ní gbogbo bàtà bá fẹ́ pa ẹran oríṣẹ́ ẹni tí ò láǹfààní àti fẹ́ràn ní ọjọ́ ìjẹta ò láǹfààní àti pálánà tó wá láǹfààní àti pálẹ́nì àǹfààní tó wà fún lọ́la gbogbo àkókò yòówù tí a bá fẹ́ fẹ́ràn yẹn a máa fi bí sun lọ́rí ọlọ́ọ̀rọ̀ ẹ̀ṣọ́ ìrìn nínú bíkìrì yẹn yẹn nínú àwọn bíkìrì yìí mo ní àdíkìrì tá a máa ṣe ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ jẹran yẹn ẹ̀wọ̀n bá sọ pé jíjẹ mímu yìí á máa jẹ́ nítorí káyé lágbára àti ìrántí ọlọ́run káwa máa ṣe ìrántí ọlọ́run ní gbogbo ògbà tá a bá ti fẹ́ jẹun àfẹ́ jẹun yẹn nítorí ọ̀rọ̀ sáméli sọlá àlẹ́ ọ̀sánlá ń sọ yìí pé ìnáwó láyé ọ̀rọ̀ àmìlẹ̀ àdùkù ìdá akàlẹ̀ àṣìlá ìyàmọ́dúnrún àlẹ́ ìhà ọlọ́run máa ń yọdún sí ẹrú ó ṣe pé nígbà tí ẹrú yẹn bá jẹun kan tó dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ iná náà máa dùn sí. báwo yẹ ṣòro bá ṣàrù bàtà ọyà kan tó gun àlẹ́ yìí. abẹ́rẹ́ tí ẹ̀kọ́ kó mú nǹkan kan wá dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ yàtọ̀ sí ìtàwọn kẹ́ ń lọ mú o. àwọn èèyàn máa mú imú kú mu láti ìjẹta. méjì ọdún ìjọsìn gbogbo dábàá fi sọdún gbọ́dọ̀ jẹ́ ojú ọyọ náà ọba nínú àlọ dáadáa kódà ẹran ẹni náà gbọ́dọ̀ pọ̀ ju bí ibà jẹ fífọ̀ tẹ́lẹ̀ nítorí pé nínú gbogbo orí ayé kò síbi tí ìyẹn lè jẹrin lájẹjù tí ò ní dá yẹn láàmú àfi ní mọ́tà lónìí àyàtú fáwọn ẹni tó bá ṣe pé àdámọ́ ara wọn tún lágbára jù ní ọ̀fẹ́ yọ lẹ́nu pé fáwọn tó wà mẹ́ wọ́n jẹrin àjẹjù kẹ́kẹ́ òsì ní ṣe wọ́n ṣùgbọ́n lọ́dọ̀ wa mí báyìí ní wọ́n ti ń jẹ bá ti ti ń lé ní mẹ́fà á ó lè fẹ́ yọlẹ̀ ilé ayẹ̀ṣà àrọ́pù ìyẹn ó jẹ kínní yẹn níwọ̀ntúnwọ̀nsì lára díkìrù náà ni díkìrù tá a ṣe bá a jẹun amú adúgbẹ́fọ́lọ́hùn lórí ẹnu àzíkiri tá a fẹ́ lásìkò yìí nínú àwọn ọ̀rìn àzíkiri tí ń bẹ lásìkò yìí òun ni àzíkiri yìí tọ́sí àwọn alálàájì ìdí máa ṣe yìí ní gbogbo àti wọn bá ti lọ kọ àwọn gbogbo yẹn àwọn ya yìí wọn bí kò sẹwọntì tí wọn bá fẹ́ lo gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nínú ìyàn gbogbo méje ìjọ ọdún twenty one lọ́sẹ̀ ìjọ ọdún twenty one lọ́kẹ̀ẹ́ta ọdún twenty one lọ́kẹ̀ẹ́rin ọdún àti ṣe tá a bá rò ó pẹ̀lú ọ̀sẹ̀ mú sí ìlú máa jẹ́ sí kó gbàtí ìgbà tí wọ́n bá ti máa ju òkú ọ̀sán yẹn wọ́n máa ti wọ́ ọ̀pá ìgbà wọn ni àlàyé àdìkiri yẹn nìyẹn. ní àdìkiri tuntun bẹ̀ wọ́n ní àdìkiri mọ́tòlá ní òní gbèǹdéke ìyá kan máa ṣe yẹn lọ́pọ̀lọpọ̀ ní a sì máa gbóhùn sókè mi láwọn ọjọ́ yìí kì í ṣe èyí jẹ́jẹ́ tó bá jóbìnrin yóò máa búra rẹ̀ gbọ́ yóò máa gbọ́ ohun tí ń wí tó bá jọ́kùnrin yóò máa wí sókè ẹlòmíì lè máa gbọ́. عمر بن الخطاب رضي الله تعالى عنه لا في جالات خمس بلد في الحج من ميناء لم تسمع ما سيقو عمر بن الخطاب رضي الله عنه يدبو تكبير سوكي يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يدبو يسوكي يسمعه الناس àwọn èèyàn máa gbọ́ bí ọmọ òun ti ń kábàrà yẹn ọ̀yọ́ kẹ́bìrú náà àti kábàrà àti ẹ̀dùn bá ti yẹn ó kọ́ gúgù fún rẹ́lòmí létí tó ṣe kóhun ti gbàgbé láti máa ṣe tẹ́lẹ̀ ọmọ òun kàtọ́ọ̀bù ọdí ọlọ́run àárí wọn bá ti gbóhun tẹ̀kírù yẹn sókè fọyẹ sí máa ẹ̀hò náà àwọn èèyàn gbọ́ ọ̀yọ́ kẹ́bìrú náà àwọn ní والله أكبر الله أكبر ولله الحمد سجد منا تكبيرا اليوم بقى معروف جدا اليوم معروف جدا جدا كلهم بلغوا التكبير أو أنا أقول بلغوا التكبير وأعقبه أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسان المسلمين في مشارق الأرض ومغاربها استكبروا وأتوب إليه إنه هو الغفور الرحيم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 àgbàdàlọ́ èèyàn ló sin ọlọ́run ṣé àdúrà àti pàtó ń bẹ a lè fi sun àyàmù tẹ̀sí. ká má gbàgbé àgbàdàlọ́ gbígbólóhùn tẹ̀sí bí òòyàn ní nǹkan tá a ti bẹ̀rẹ̀ nígbà tó kọ̀ọ̀kan ìjà lè ọ̀tẹ̀ ìjà gbé pọ̀ tá à ń ṣe àpájọ láti sun ẹ̀yìn irun láti túnkọ̀lá ní àtúbàjọ àárọ̀fà. Bíbẹ̀ ẹ̀kọ́ gbólóhùn yẹn a ti ń wí láwí fún wí tẹ́lẹ̀ kó tó ní péjọ àràfà dé tí sí ọjọ́ kẹfẹ́ ní oṣù kẹta. Ṣáájú àkan pàtó wá wà, a lè sáyàn fún irú àwọn ọjọ́ mẹ́ta tí wọ́n pè ní ẹgbẹ́ àwọn ọ̀sẹ̀ yìí. Àìsírí máa, ohun tí wọ́n fẹ́ kí a máa wí púpọ̀ jù nírú àwọn ayé àmọ̀tàṣe ọ̀nà ìgbólóhùn ọ̀tàná àdínà fìtòlìyà hasana ọ̀fìlà àfẹ́rọ̀tì hasana ọ̀fìnà àdábà náà á pọ̀ ní gbólóhùn yẹn àwọn ẹni ìsáájú eré a máa pọ̀ ní yẹn wọ́n lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ti ń darí sí ìyìnà ó yẹ ni tó tó pé bí ọjọ́ òní ló ti kú ò àbẹ́ni tó dẹ̀ kú ò ní irú ọjọ́ ọ̀la tí kálukọ́ gbẹ̀rù mọ́ni ádàmà gbàgbé ìbádọ́lá tí rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar jima'u du'a bí i tán àdúrà ní bọ́ ní tí wọ́n ní ọ̀sà àdúrà tó yẹ pé pé inú tó máa jáde lẹ́nu rẹ̀ tọ́ ti wélé ní ó ti tó Oríṣi ọlọ́run fún wa ní gbogbo dáadáa oríṣiríṣi láyé. Owó wà ń bẹ̀, ọmọ wà ń bẹ̀, ẹ̀rísìkí wà ń bẹ̀, ilé kíkọ́ wà ń bẹ̀, mọ́tò wà ń bẹ̀, àyàtúntẹ́ wà ń bẹ̀, àlàáfíà wà ń bẹ̀. Ẹ̀mí gúngùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo rere pátá la béèrè. Ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀. Ṣé àfẹ́ ọ̀sẹ̀ Hassan? Ọba tó wá dijọ́ gbé ìdàlọ̀ kìí Dada oríṣi inú ẹ̀ ní rírí ọlọ́run bá sàánà wà fáwọn onígbàgbọ́ òdodo. Dada oríṣi inú ẹ̀ ní ìyọnú ọlọ́run níbi inú rẹ̀ ò ní kẹ́yìn ẹ̀ wà. Wọ́n ní pè ní ìgbìmọ̀ ọ̀tọ̀ a. Ìrádàlá, àdúrà yìí ká pọ̀ ní ìmàrí irú àkókò rẹ̀. Ọ̀rọ̀ mi yìí ń gbé agbára ní àwọn ọjọ́ mẹ́ta ilé yìí ti ń bẹ lẹ́yìn ọdún akókò ti mọ̀ tẹ́lẹ̀ bá a gbọ́dọ̀ gba àwọn ọdún méjèèjì akàdà síléyà ọjọ́ mẹ́ta tó wá wà lẹ́yìn iléyà káfíń àyíyá mọ̀tàṣẹ́lẹ̀ àtẹ̀gbújọ́ kejì nínú mẹ́ta yẹn lé àkọ́gbọ́dọ̀ báwò ewúrú àná tó ti dé ọjọ́ súnà máa ń gbàwé ju àlàmísì kọ́gbọ́dọ̀ báwò lánàá torí ẹgbà wa ọ̀rọ̀ kan tó wá wọn fẹ́ nìkan àbúrò àbúrò yìí ọ ọmọ ọ̀dọ̀ fún umuhari rọ́bì ọlọ́pàá àníhá òun àti Abdullahi ibn Amri ònìlà áàsù rọ́bì ọlọ́pàá àdìgbòmá ọjà àdáàbì àti máa ń sì jọsìn lọ́pọ̀lọpọ̀ àwọn méjèèjì wá wọlé kọ àyájọ́ àwọn ọjọ́ a wà yìí ìyẹn wá sóúnjẹ mọ́ wọn ọya wá jẹun ẹ̀sùn ọ̀fálà rẹ̀ ni àfáà àtọ́lá ìbùn àmọ̀ ìbùn àásù ọba ni ìlú sọ ìlú mò ń gbà rẹ̀ bàbá tún sọ fún lẹ́ẹ̀kejì ìgbé kólì gẹ́hùn ó tún lóun báyìí bàbá wa sọ fún péjì àyà àwọn ọjọ́ wọ̀nyí mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọdún yìí كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نفطرها òjíṣẹ́ ọlọ́run máa ń pa wá láṣẹ pé irú àwọn ọjọ́ yìí ká sínú mbẹ̀ ni ká jẹun ni o wọ̀yẹ̀ni ha ní àǹtí ya ni ha ọ̀là àgbọ̀dọ̀dọ̀ àwẹ̀ mbẹ̀ o àtẹ́sẹ̀ ni kéèyàn gbá àwẹ̀ ní ọjọ́ àná tí ó fi dọ̀la ìsọjọ́ mẹ́ta tọ́tẹ̀ ìyẹn ọdún ní tọ́tẹ̀ ìyẹn ọdún léyà ọ̀rọ̀ kejì kí ló ń fà tí wọ́n fi ní ká máa gbá rẹ̀ lẹ̀. nítorí àdéhùn ìdá àti mọ̀ iná ìrìn ìdáná sọ̀lá àtàlà ń sọ pé àyàmú tẹ̀sírík àyàmú àkìlín wọ̀ṣọ̀rùkín wọ̀tíkìrì lìlá. àwọn ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọdún léyà ọjọ́ jíjẹ nínú rẹ̀ àjẹun olówásọ̀rọ̀ kú wọ̀lá tó sórí kú ìnàlọ́ aláyọ̀ ẹgbẹ̀rún mọ́sùlùmí ẹ̀jẹ̀ mu ni ẹ má fàṣẹ jù wọ́ ọlọ́wọ́n ọ̀fà láti jù ẹ jẹun tí ó ti rẹ̀ ń tùtà nínú àwọn àkiri ilé oríṣiríṣi káàkiri ẹran tí èyí jẹ tẹ́lẹ̀ tí yẹn bá jẹ lásìkò yọ ọ̀yọ́ lẹ̀ ọ̀ torí mú ní ọ̀fà sábà tẹ́lẹ̀ àyíyáàmù tẹ̀sórí wọn fi ní amágbáwẹ̀ ni àyíyáàmù akìlẹ̀ wọ̀ṣọ̀rọ̀ bí wọ́n ti lè láàá ọjọ́ jíjẹ mímu ni ọjọ́ ọ̀nẹ́dẹ́ ọlọ́run bàbá ti jẹun ká yóò dáadáa á lè gbádùn àti tèmi. wọ́n wá láwọn ẹni tí wọ́n lè gbàwẹ̀ nírú àwọn ọjọ́ ìfẹ́ ẹ̀mí o ẹni tó bá lọ síṣẹ́ hajj tí ò láǹfààní àti fẹ́ràn hajj ẹ má jẹ́ àgbàgbé lọ́jọ́ ìjẹta àní wọ́n ń pe ọjọ́ ìjẹta yẹn ní yẹ́wò mo lè hajj lè hajj báwọ̀ ọjọ́ hajj tó tóbi nítorí tó di bí iṣẹ́ ńlá mẹ́rin níbẹ̀ níjọ́ yìí sísọ̀kò píparí pípẹ̀rẹ̀ àti sísọ̀wá fún píparọ̀ wọ́n á tún máa pè é nísọ̀wá fún hajj ẹsẹ̀ mẹ́rin. Asọ́ síbẹ̀ pé pípẹ̀rẹ̀ bú ẹni ìṣòwò kékeré. Ẹ̀dọ́ bá ṣe hajj ní ìwádìí ìwé ọmọ akẹ́kọ̀ọ́ sí ilé òní ìyẹn ní ọ̀wá rówó sí kí ni o kò rówó pẹ́rẹ́ ó lè gbàwẹ̀ láwọn ọjọ́ yìí o ó lè gbàwẹ̀ láwọn ọjọ́ yìí ìyàwó àyíṣà àtẹlùmí náà wọn sọ̀hábà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wọ́n ní wọn ọ̀yọ̀ǹda fún wa láti gbàwẹ̀ sí ẹ̀yà ìfẹ̀sẹ̀rẹ́ ìlà liman lam yajid al tí ò bá lẹ́rìn àdáyá èèyàn lè gbà rẹ̀ láwọn ọjọ́ ta sọ pé ká má gbà rẹ̀ ẹ má jẹ́ àgbàdo ẹgbẹ́ ọba fẹ́ràn àdáyá yọ gbà rẹ̀ mẹ́ta ní mọ́tà yọ wá gbà méje nígbà tó bá padà sílé ọlọ́lọ́wọ́n ọba dára sọ pé sílíkà àṣàrà tó ń gbà mí là àwọn èèyàn jẹ mẹ́wàá sí rere bí yá lùsùlùmù náà ìbá àdàlá ìparí gbólóhùn tàà sọ pé ìdìnà ha àyàmọ̀ àkìrin wọn sọ̀rọ̀ kí ni túmọ̀ rẹ̀ kí ń tọ́ka sí pé jíjẹ mímu ni ẹja jẹun dáadáa o àjẹun dáadáa ló jẹ ká lè lo ohun àtagbára láti kọ láti gbé àmì ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ìbáàdà tí kọ̀ọ̀kan wá sí nínú ọdún yìí lọ́dà fún balẹ̀ fún wa iléyà yìí má ṣe láàrin wọn fún wa o sísọ rẹ̀ mọ̀dàmùjà ṣe láyé o ọlọ́run má jà sí ìnira lu ayé o ọlọ́run má jà sí ìnira lu ayé o àwọn ẹni tí ọ̀gágun ẹgbẹ́ bí bá ti yanjú ọ̀kan ní oṣù yọjú ọlọ́run wọn lálàáfíà o káfọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́run ọba kan fún mi lánàá ìgbé lóṣùn kan ẹ̀mí jì ní ọgbẹ̀jẹ̀ tí ọba gbẹ̀jẹ̀ kò ní lè sọ̀rọ̀ kò ní lè rìn kò ní lè sìn kankan mọ́ lọ́mọ ní fún tòun lálàáfíà o gbogbo àwọn tó ṣe pé wù pẹ́pẹ́ pẹ́ báyìí ń bẹ lára wa tọ́jà ìgbádùn ọlọ́dàkùnjà gbádùn lálàáfíà o ọlọ́dàkùnmájà mọ̀ nira o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́mọbanìta padà tó lè fi nàìjíríà o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́mọbanìta padà tó lè fi nàìjíríà o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́mọbanìta padà tó lè fi nàìjíríà o ìlú àlàáfíà la mọ̀ ọ́ sí ìpáyín eke tí wáyé wúbẹ̀ ọlọ́run ọ̀sán padà kàláfíà ánúdá padà fẹ́yọ̀ sí àti ayé olúkúlùkù wa lọ́dà májà mọ̀ nira lára ara wa lára ara lé wa ládùúgbò wa nílùú wa lọ́dà pàdó àwọn gbogbo wọn fẹ́ fẹ́ wa láǹfẹ́ ní dáadáa lọ́run ṣe fún wa gbogbo mọ̀kọ̀mọ̀kọ̀ wa tọ́jà ìdá káwọn wa sọ ọlọ́run bá ń dàkúta sọ wa bẹ́ẹ̀ káwọn máa dá ẹ̀bùn wa àti sọ̀rọ̀ sọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك